Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Yeah, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run onílọ́jọ́ Friday mm-hmm. thank God is Friday bẹ́ẹ̀ ni ẹ̀ẹ́kẹ́ a tún ṣe àjọyọ̀ ti ọdún ìtúnú àwẹ̀ akẹ́gbọ́ àwọn búrọ́dà wa lọ́kùnrin lóbìnrin ìpè àpò àṣekù ọdún ọdún sì tẹ̀síwájú lónìí ọjọ́ Jímọ̀ tẹ́yìn gbàgbọ́ ọgbọ̀n ọjọ́ tá a túnu àlọ́síjú mat ẹ má gbàgbé ẹ wá ẹ fi orílẹ̀-èdè nàìjíríà sínú kẹ́ni àdúrà ẹ̀tọ́ a máa tẹ̀síwájú nínú àdúrà ẹ báwo lẹ́gẹ̀ẹ́ yìí ṣe ìtúnu àwẹ̀ tí nítorí amúdá látọ̀ àbí kílẹ̀ ń jẹ amúdá wá ṣòkó àmúdúpẹ́. <laughs> ee àdúpẹ́ fọlọ́run aṣọ ọdún bá wa láyọ̀ àtàlàáfíà ọpẹ́ ni fún ọlọ́run ah, a ní báwọn náà ṣe ṣe àti dúpẹ́ yẹn ṣáájú. ọpẹ́ náà la eh, máa máa dá kí ló pé ah, eh, ilẹ̀ gbẹ mo pẹ́ ní fọ́lọ́n pé mi wà. àtòtọ́ ni náà tòtọ́ ni adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ̀mí wà nítorí bàbá wa Alhaji Waheed Adéògùn tọ́jú olùyàwó àmì gbígbà tàbí lọ́wọ́ pé nǹkan ọdún kọ́ wọ́n ní kì í ṣe àkókò ẹran ọdún àwọn bẹ́ẹ̀ náà àárí ogun àkọlùkọgbà ó dà pé láti bí iye ọdún mú bíi mélòó kan sẹ́yìn báyìí kan máa lọ ju àdó olóró síbi tí wọ́n ti ń ṣe àdúrà nígbà àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pàápàá jùlọ ní àkókò ọdún ayé tuntun pẹ́ náà bákan náà yìí pé ọ̀rọ̀ nípa ti covid nineteen tí a ti bẹ̀rẹ̀ gbélé ẹ̀ tó ti gbé kalẹ̀ báyìí yìí pé a dá pé àwọn èèyàn ti ń tẹ̀lé àwọn ìgbésẹ̀ yẹn gẹ́gẹ́ bí nǹkan tí a rí gbọ́ ta dẹ̀ rí kà nínú ìwé kó tó di pé àbò sórí afẹ́fẹ́ ìmí ilé tó ti jáde ní gbàṣẹ bẹ̀rẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ti covid-19 update wọ́n ní pé àwọn tí wọ́n ti gba abẹ́rẹ́ àjẹsára wọ́n lọ bí one million seven hundred and forty eight thousand two hundred and forty two nígbà tó máa gbé e sí ìgbéléke ti. So ọgọ́rùn-ún wọ́n ní ìwọ̀n bíi eighty six point nine percent làwọn tí wọ́n ti gbà tẹ́ bá gbàgbé ní ọ̀sẹ̀ yìí lọ́rọ̀ pé covid nineteen o afẹ́ fún wa ní restriction yẹn ní ìjánu ká dúró sí déédéé wọn láwọn kan tá a máa ṣe ìyẹn ni ohun tó wà tí à ń gbé yẹ̀wò ìyẹn ló fà á tó pé pọ̀pọ̀ ṣìnṣìn gbàgede jùmátì yídì tó máa ń ṣe ah. wọ́n ní pé kàn ṣe lẹ́gbẹ̀ẹ́. àwọn àdúgbò kan ò gbọ́ o. wọ́n lọ sí yídì. àwọn ah, lọ. ẹ ó dáa náà ẹ bóyá àwọn tí wọ́n ní kan mójútó wọn bóyá kọ̀rọ̀ náà wà torí àwọn tó bá wà ní gbangba wọn àdìsálẹ̀ wọ́n máa rí wọn mú bóyá àwọn yẹn kọ̀rọ̀ náà wà ni wọ́n fi rí wọn mú. kọ́lọ̀ ń ṣọ́ wa. ìgbọ́n kọ́lọ̀ ń ṣọ́ wa ní ìgbọràn ó sàn ju ẹbọ rírú lọ tábà ní ẹ pé ẹ kò sí nǹkan kò sí nǹkan nǹkan wà o tòótọ́ ni covid nineteen wà tẹ́ bá gbàgbé àlejò àtàgbé wa ní ọjọ́ wednesday ó ní pé ara eh, bí ìlú ṣe lè tò tó ṣe lè túṣẹ́ ó ní pé òfin ọlọ́run ni wípé ká gbọ́rọ̀ sóhun ọlọ́run ọba lẹ́nu ká gbọ́rọ̀ síjọba ká tún ṣe kíni kẹta ọ̀dà mẹ́ta náà pé eh, òfin ìlú ìjọba náà lòfin ìlú àbóyá láàrin ara wa náà ká gbọ́rọ̀ síra wa lẹ́nu eh, ká gbọ́rọ̀ àgbéyà darí ẹ̀sìn wọn ní pé nǹkan tó darí ẹ̀sìn bá sọ ṣùgbọ́n bá darí ẹ̀sìn wọn àbí tó darí ẹ̀sìn bá ní bẹ́ẹ̀ kọ́ tọ́lọ́run bá ní bẹ́ẹ̀ ní jẹ́ ká tẹ̀lé òfin àti ìlànà ọlọ́run òun ló ṣe kókó tó tí a bá tẹ̀lé òfin àti ìlànà ọlọ́run ìyẹn gan-an àláfíà fi máa jọba orílẹ̀-èdè nàìjíríà ẹ jẹ́ ká lè agbára tá a bá padà dé ká ṣàlàyé sí tẹ̀síwájú ìgbádùn ọdún ṣì wà lára ṣùgbọ́n a gbọ́dọ̀ má ṣe má ṣe ni a jẹ́ kí lè agbára náà padà bọ̀ ká ṣàlàyé tẹ̀síwájú. <laughs>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 ngbà lẹ́yìn ọjọ́ kẹta tí wọ́n ti jí wọn gbé nígbà tó péjọ́ kẹta tí wọ́n jí wọn gbé àwọn tó ń jí wọn gbé wọ́n kàn sí wọn wọ́n kàn sí ẹbí wọ́n ní kán mú thirty million wá hmm. láti gba gba láti yọ̀ǹda wọn padà fún ẹbí wọn pé hmm. kán máa lọ láyọ̀ àtàlàáfíà eléyìí ni nǹkan tí a ní ká kọ́kọ́ pẹ̀kẹ́lù nítorí ọ̀rọ̀ ajínigbé kò sígbà tá a ní máa sọ ó wá sọ abẹ́ ọ̀rọ̀ ààbò ni ọ̀tọ̀rọ̀ ààbò kò sígbà tá a ní máa sọ nígbà tí wọ́n ní gẹ́gẹ́ bí ohun tí arígbọ́ tá a kà láti tíyàwó wọn sọ tá a kà wọ́n ní lọ́jọ́ Monday àwọn ẹni wọ́n kàn ya wọ àwọn wá sí ilé ìjọsìn wọ́n tanná wá. wọ́n tanná wá <laughs> bí wọ́n ṣe parí ìsìn tán mm. ni wọ́n ní wọ́n gbé ọ̀gbẹ́ni ọ̀tá máyọ̀mí ọlọ́run ní jẹ́ kọ́ta yọ gbogbo wa o àmín àmín ìyàwó wọn dẹ̀ sì tún bẹ̀bẹ̀ nítorí pé wọ́n sọ pé health wọn ò kò dá wọn wọn àgbà ìlera tó pé kí ìjọba àti àwọn ẹlẹ́ṣọ́ ààbò pé kọjọ kọ́ tètè gbára máa ṣèké bí wọ́n ṣe máa tú ọgbẹ́ni sílẹ̀. Ah, alágbára ọlọ́run mi sí bàbá wa pẹ̀lú àdúrà mo jẹ́rìí ọlọ́run gbàdúrà wa pẹ̀lú àdúrà àti ìgbésẹ̀ táwọn agbófinró tí wọ́n bá gbé ọlọ́run á kí wọ́n rí bàbá wa pásítọ̀ olùṣọ́àgùntàn ọ̀tá máyọ̀mí ògèdèǹgbé tí wọ́n jí gbé ní ìfẹ́lódùn local government ní Eh, ìlú àkúrẹ́ gẹ́gẹ́ bí tíyàwó wọn sọ ó ní lálẹ́ ni wọ́n wá pé wọ́n tanná wọ́kọ̀ àwọn káàkiri ni wọ́n wọnú ọ̀hún eh, premises eh, ibi táwọn wà wọ́n náà ṣe rẹ̀ pé wọ́n mọ̀ wá wá wọn wọ́n wá wọn jáde nígbà tó wá wọn náà ti mú wọn lọ ṣùgbọ́n nígbà tó máa di ọjọ́ Wednesday ni wọ́n kàn sọ pé thirty million naira òun ni wọ́n máa fi gbà tú. in fact wọ́n ní wọ́n wí there is no going back thirty million naira kọ́ máa bá wọn dúnadúrà wọn làwọn gbà dúnadúrà àwọn máa gbà jálẹ̀ jálẹ̀ ọ̀rọ̀ yìí bá ó ti wá di pé wọn kò tí ah, àwọn aná èèyàn ní báyìí ọlọ́run ṣàánú wa ni o. ńgbà tó ń wọ chọ́ọ̀chì tán wọ́n tún wọlé ọlọ́run arábí ò ti respect anointing ah. wọ́n ní ibi wọ́n ní eh, ibi gbogbo lè jẹ́ ilé ọ̀wọ̀ ṣùgbọ́n ilé ọlọ́run ti ọlọ́run ni wọ́n wọnú ilé ìjọsìn wọ́n lè lọ gbé olùṣọ́ àgùntàn wọ́n wá tán fi rí mú ah, ẹ bẹ̀rù ọlọ́run o hmm. ẹ bẹ̀rù ọlọ́run o tó yẹ tó bá dé tó bá dọjọ́ lásì tí ìdájọ́ kan bá dé wọ́n máa sọ pé àwọn nǹkan ló ṣe wọ́n níwọ̀n nǹkan téèyàn ti ṣe sẹ́yìn ọlọ́run lágbára ọlọ́run làbá ṣe bàbá wa ẹ̀ ní rere ní hmm. kíákíá thirty million owó ọ̀dà mílíọ̀n mílíọ̀n gan ọwọ́ dá ìgbà tí wọ́n bá ń darúkọ tẹ́tẹ́ náírà ah. báyìí kò tẹ̀ wájú àwọn kan lójú ẹ̀ ẹ̀yìn láfíríkà fi lọ sí abala ti ọmọbìnrin kan ní ìpínlẹ̀ Akwa Ibom tẹ́ bá gbàgbé ọmọ twenty six years ni ìtàn yẹn ti ọ̀rọ̀ yẹn ti wà nínú òwe fúngbà díẹ̀ tó wá ṣẹlẹ̀ kó tó dé tó wá ṣẹlẹ̀ kákọ́rọ̀ra létí díẹ̀ ó rí iṣẹ́ lórí online lórí ẹ̀rọ alátagbà àtagbà ó wá lọ sí ibi mm. tó ti sọ pé iṣẹ́ yẹn wà pé kó lọ ṣe fọ̀rọ̀wánilẹ́nuwò bóyá òun á gbà wọ́n síṣẹ́ àlọ́lá rí àbọ̀tá ah. máa rí kò sí ẹ̀mí lẹ́nu arábìnrin mọ́ ẹ̀yìn arábìnrin Maureen ní ìpínlẹ̀ Akwa Ibom ló ti ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹni tí ńgbà táwọn ọlọ́pàá ń ṣèwádìí ẹni tí wọ́n fura sí tí wọ́n gbé tí wọ́n mú sí akàtà ọlọ́pàá òun ni tí a ní ká wá fi tó yín létí lónìí nǹkan tó ṣẹlẹ̀ sí. Hmm. <coughs> Eh, wọ́n ní ó jáde láyé. Eh, lọ́nà òun ló fi jáde láyé. wọ́n ní ó pokùnso. nínú. ní ọgbà ẹ̀wọ̀n hmm. bọ́ ní ti tèmi o ní àwòye tèmi o nǹkan kan ló máa wà ń di ẹ̀ kò possible kí wọ́n ní ṣòkòtò tó wọ̀ ló fi ló fi ló fi sora ẹ̀ but òun nìkan ṣàkọ́ ló máa wà nínú ọgbà ẹ̀wọ̀n yẹn ah, ah, òun nìkan kọ́ ló máa wà ń bẹ̀ báwo ni bí ọ̀rọ̀ orílẹ̀-èdè wa ìṣe tó báyìí sí anybody tí wọ́n bá sọ pé àwọn pé pé àwọn suspect pé bóyá òun ni ó ṣe kínní wọn kò tí ì yẹ kó máa tọ́ṣọ ẹ̀ débi pé ó máa lead sí ẹni kínní ah, fine wọn ò sọ pé wọ́n tọ́ṣe wọ́n ní ó hmm. pokùnso fúnra rẹ̀ ni bọ́ òun nìkan ṣàkó ló wà ní ọgbà ẹ̀wọ̀n yẹn ó yẹ kí wọ́n investigate kó wo nǹkan tó fà á tí ó fi jẹ tí ọkùnrin yẹn fi jọlọrun ní pé. jọlọrun ní pé tábà ní kò investigate àwọn ọlọ́pàá náà ló ṣe wà. Ah, ọlọ́pàá náà ló máa ṣe bẹ́ẹ̀ni àwọn náà ló máa investigate ara wọn bẹ́ẹ̀ni. Eh, ọ̀dà náà ẹ̀yin ọlọ́pàá yẹn agbófinró ní ìpínlẹ̀ Akwa Ibom ẹ eh, bóyá eh, ìjọba àpapọ̀ ní inspector general of police wọ́n ní pé kẹ́ ẹ mójútó àárín àwọn aráàlú ń béèrè wọn nipe pé ejò ó lọ́wọ́ nú ara ìbéèrè tán béèrè ni pé ẹni tẹ́ fi sáhàámọ́ ó pokùnso aago mélòó ló pokùnso ṣó nìkan ló wà nínú àhámọ́. kódà sọ pé nígbà tí ó jẹun ní nǹkan bíi aago méje àbọ̀ wípé fún ní ẹ̀bà àti ẹ̀díkà ikàn hmm. wípé lẹ́yìn tó jẹ́ tán ni ẹ lọ́gbà ẹ̀wọ̀n. ẹ má sọ yẹ ẹ kó má ní káwọn èèyàn máa sọ pé kan kúbẹ̀ kan lọ ní ọjọ́ yẹn kó tó di pé ó pokùnso but kì í ṣàǹtí òun nìkan ló wà ń bẹ báwo ló ṣe jẹ́ kí wọ́n ṣe kọ́ ṣe òfin tó tó ẹ̀ láti lè fi mọ irukú tó pa bọ̀bọ̀ yìí because ní tèmi o gbogbo alamọ̀ wípé mm. kọ́lọ̀ máa ṣọ́ wa ní ṣáà. kọ́lọ̀ ìṣàánú wa eh, twenty seven eh, oṣù kẹ ọjọ́ eh, inú oṣù kẹrin ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹrin ni ọ̀rọ̀ ti bọ́ sí ìta nípa arábìnrin tó kú ṣùgbọ́n èèyàn kan ṣoṣo náà rí mú pé ó lè mọ̀ wọn sọ pé mò ń pè. ẹbẹ wọn ti wọn ti wọn ti wọn kọ yìí ń rò pé bóyá bóyá ni bóyá mò ń pa ẹ wọn ti prove rí pé ẹni ẹni gangan ni so kí ẹni tí ó bá ṣe ẹni tí ó ṣe kó má lọ kú sípò ìkà. kó má ẹ ẹ ìyẹn gan ò ní kókó bẹ ó lè ṣeéṣe kó má jẹ́ pé ọkùnrin gan mọ̀ nípa ikú arábìnrin yìí ṣùgbọ́n ìgbẹ̀yìngbẹ̀yìn òun náà sì ó ti jọ́ ní pé á ní á dẹ̀ ni pé òkú kan kì í bára yé rojọ́ àwọn ẹbí arákùnrin yìí ìgbésẹ̀ wo ni ó yẹ kí wọ́n gbé àbí ìgbésẹ̀ wo ni wọ́n ń gbé lórí nǹkan tó ṣàbí arákùnrin yóò lẹ́bí ni. ó máa lẹ́bí <laughs> ó máa lẹ́bí àwọn ẹbí ẹ̀ wọ́n ní láti dìde. àti pàápàá a fẹ́ mọ bí èèyàn tí arákùnrin náà jẹ́ tó bá tiẹ̀ jẹ́ pé òun gan ní wàhálà àbí lọ́wọ́ ń tòótọ́ kì í ṣe pé ká wá fi ọwọ́ àbí a lè sọ pé bóyá àtọ́jọ wà lẹ́wọ̀n náà náà ṣe fún àbúrò náà ló ṣe ah kì í ṣèyàn kan ló fi sọ ọgbà wọn ní nàìjíríà ní eh, èrò eh, máa ń kú bẹ́ẹ̀ kò lè jẹ́ èèyàn kan pé ibi ìfipamọ́ fúngbà díẹ̀ kan tó ràn lọ sí ẹ̀wọ̀n gangan kò tí ì jẹ́jọ́ wọn tí ì dá lẹ́jọ́ ṣùgbọ́n bí tó fi sí àkúnfàyà níbẹ̀ báwo ló ṣe ṣe tó fi di pé àwọn yòókù ò mọ̀gbà tó fi ń pokùn so tó fi ah. ṣòkòtò rẹ̀ pokùnso àwọn ah, ní pé ká tanná wo ibẹ̀ dáadáa gbogbo èèyàn náà ló ń béèrè àwa náà ń béèrè lórí ètò ká ṣàlàyé hmm. kọ́lọ̀ ń ṣàánú wa eh, <laughs> ìyẹn ni ti eégún báyìí tó pàdé ọ̀rẹ́ dà tó bẹ̀rẹ̀ sí ṣe kínni eégún ló ń lé àwọn èèyàn tẹ́lẹ̀ àwọn èèyàn ti wá ń lé eégún báyìí eh, kí ni ìdí tá a fi parú òwe bẹ́ẹ̀ ẹ má bínú tó tó ṣe bí òwe ẹ̀yin àgbà tí ó fà á tá a fi parí òwe bẹ́ẹ̀ ni pé àwọn ọ̀dọ́ Fúlàní tí wọ́n pera wọn ní Dan Allah Association of Fulani in Kwara State Dan Allah Association of Fulani in Kwara State wọ́n fọ́n ìpè sí ìjọba àpapọ̀ pé àwọn ọ̀dọ́ wọn ni pé ogun tó ja àwọn ní agbègbè àwọn kíjọba àpapọ̀ kó kó bá wọn wádìí ẹ̀ fínífíní wọn kígbàjarè síta ni kí ni ogun tó jà wọn ní eh, tó ń sọ àti pé agbègbè wo lógun ìtìjà wọn. Ah, gẹ́gẹ́ bí ohun tí a rí gbọ́ tá a rí kà àkọsílẹ̀ tá a rí wọ́n ní pé eh, àwọn ọ̀dọ́ wọ́n lọ ya bo wọ́n lọ ní wọ́n lọ sí agbègbè tí àwọn Fúlàní community wọn ní ìpínlẹ̀ Kwara State eh, ìyẹn ní odò ọwá lágbègbè tí wọ́n wà ní Òkèrò local council nírẹ̀pọ̀dùn wọn láwọn ọ̀dọ́ ya lóbẹ̀ gẹ́gẹ́ bí nǹkan táwọn fúlàní yìí ti sọ ni pé bí one thousand àwọn náà ti sọ di ẹni tí ò nílé kò nílé lórí mọ́ nígbà tí àwọn kẹ́gbàjarè síta báyìí ipa mélòó ipa afẹ́kàwó ní ọ̀nà méjì ṣé àwọn ọ̀dọ́ tí wọ́n lọ ya lù wọ́n yìí ṣé orí fífọ́ orí bíbẹ́ lóògùn orí fífọ́ afẹ́kàwó bẹ́ẹ̀ ìkejì àwọn tó kẹ́gbàjarè síta yìí ṣé ńgbà tí ọ̀rọ̀ à ń jínigbé à ń ṣe à ń darandaran darandaran ó ń ṣẹlẹ̀ ṣé wọ́n kárù ìwà bẹ́ẹ̀ mọ́ wọn lọ́wọ́ tó bá pẹ́ wọ́n kárù ẹ̀ mọ́ wọn lọ́wọ́ ìgbésẹ̀ tí ṣé wọ́n gbé ìgbésẹ̀ tó tọ́ tó bá pẹ́ wọ́n gbé ìgbésẹ̀ tó tọ́ ẹ jẹ́ ká tọ́nà wo àwọn nǹkan báyìí ká tó wà ní pé bó tilẹ̀ pọ́n tiẹ̀ gbé ìgbésẹ̀ tó tọ́ bí pé kán lọ fẹjọ́ sùn àwọn agbófinró tàbí kí wọ́n lọ sọ fún baálẹ̀ àbí ọba agbègbè náà àti àwọn olóṣèlú pé nǹkan báyìí báyìí la ṣàkíyèsí tó yẹ pé wọ́n gbé ìgbésẹ̀ yẹn tó tọ́ táwọn yẹn ò bá kọbi ara sí i ṣé wàá lẹ́tọ̀ọ́ pé kán wá kúfẹ̀ kan kógun lọ́jà wọn. ọ̀rọ̀ orílẹ̀-èdè wa yìí kí ọlọ́run ṣàánú wa ni nítorí pé ìlú ò fara rọ́ǹsìn yìí o anywhere tó ní kálukú bá ti rí pé òun lè ti rí jẹ because tí wọ́n bá ní kàn wò wọ́n pé property worth of three hundred million ni wọ́n sọnù. níbẹ̀ níbẹ̀ ṣé wọ́n sọ màálù wọn ni wọ́n tún jí màálù gan wọ́n jí màálù wọ́n ni wọ́n jí màálù wọ́n jí ẹran wọn wọ́n jí mọ́tò. so àwọn èèyàn any opportunity tí àwọn ọ̀dọ́ tí àwọn èèyàn bá rí kí n má sọ pé ọ̀dọ́ because kì í ṣọ̀dọ́ nìkan ló ń ṣe ọ̀dọ́ náà wà nù wọn so any opportunity tó lé kálukú bá ti rí báyìí tó bá ti mọ̀ pé òun lè fi rí nǹkan bẹ́ẹ̀ gbogbo ọmọ ẹ̀ là ń lò bọ̀ kì í ṣe nǹkan tó bófin mu kí ọlọ́run kó yó gbogbo wa ni but kí wọ́n dẹ́kun gbogbo àwọn ìwà tí kò buyì fún ènìyàn tí kò dẹ̀ buyì láwùjọ. láwùjọ ní tó tẹ̀lé jẹ́ pé àwọn èèyàn tẹ́ bá débi tí ìjàmbá ọkọ̀ ti ṣẹlẹ̀ ẹlòmíì tó tó lèmi kọ́kọ́ máa sá ń bẹ̀ tó máa kọ́kọ́ máa dùn bẹ́ẹ̀ ni kí ló ṣe máa mú fóònù tó máa jí owó tó fẹ́ kó ń bẹ̀ aago kòkó bẹ́ẹ̀ yẹn àwọn tó ní ìjàmbá ọkọ̀ tẹ́ pé wọ́n fẹ́ dípò kan dóòlà ẹ̀mí wọn ẹrù tó wà lára wọn láwọn èèyàn kan fẹ́ fẹ́ máa náà fẹ́ máa jí kó náà fẹ́ máa jí ká máa sọ ti àwọn tó wá lọ bá àwọn fúlàní a lè pè wọ́n torí àwọn eléyìí sìn wọ́n ní orúkọ bóyá ẹgbẹ́ wọn. settlement ni wọ́n ń try láti wọ́n fẹ́ eh, settle ọ̀rọ̀ ọ̀rù sílẹ̀ ọ̀rọ̀ eh, ọ̀rù tó wà lẹ̀ eh. wọ́n fẹ́ dẹ́kun ẹ̀ òun ni wọ́n fi pe ìpàdé yẹn kó tó hmm. di pé wọ́n á jákè mọ́ wọn lọ́wọ́. ọkàn fúlàní pé pàdé pé káwọn jókòó wọ́n fẹ́ ṣèpàdé lórí wàhálà tó ń ṣẹlẹ̀ ibi tó ti jókòó bí ìpàdé làwọn ọ̀dọ́ àdúgbò e, e, odò ọwá àbí òkèèrò local government e, local council láti lọ yàbò wọn àbí náà bá da gbogbo ẹ̀rú náà sunlé náà sun ọ̀nà wọ́n jí màálù wọ́n sun mọ́tò so two thousand cows ni wọn lọ rẹkọdì sílẹ̀ pé wọ́n kó two thousand cows ah two thousand cows owó ni o wọ́n tẹ máa ta ní hundred hundred thousand <laughs> owó gidi ni o ṣùgbọ́n eh, gẹ́gẹ́ bọ́n ṣe pè pé kí ìjọba bá wọn ṣe ìwádìí tó yanrantí lórí ẹ̀ kíkú ṣe pé ẹ̀mí gbígbà tí wàhálà ìgbọ́n ṣẹlẹ̀ wọ́n máa rójú àwọn kọ̀ọ̀kan tó máa dámọ̀ nínú kínní lára tó wá ṣe iṣẹ́ láàbì kí lẹ́gbà tí kínní ti ṣẹlẹ̀ ìgbésẹ̀ wo ni eh, ìjọba ìbílẹ̀ ẹ̀yin alága ìjọba ìbílẹ̀ ìgbésẹ̀ wo ni wọ́n ń gbé Àkúrẹ́ ló ti ṣẹlẹ̀ níbi tí o mọ̀ pé bàbá wa Rótìmí Akérédolú wọ́n jẹ́ èèyàn kan tó ń mòfin tí wọ́n lè fi àyè sílẹ̀ fún ìwà kò tọ́ kò yẹ jàgídíjàgan ní ìlú nípínlẹ̀ náà ẹ kí ni ìgbésẹ̀ tí wọ́n ti gbé nígbà látìgbà tí ìròyìn ti bọ́ síta ẹ kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ náà kí làwọn ètò tí wọ́n fi sí ojúṣe àgbẹ̀ ó ti àádùn pé ó dúró wá tán sọ yìí ó jẹ́ ibìkan tó lápẹẹrẹ lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá jùlọ fáwọn kìrìsìtẹ́nì mm. orí òkè babalọ́lá kan wà ń bẹ̀ tó pé wọ́n máa ń lọ máa lọ gbàdúrà kí ni nǹkan tí ó ń ṣẹlẹ̀ àbí àbí odò ọwọ́ àti Kwara State ni Kwara náà ni odò ọwọ́ Kwara State ni ah ok mo lọ eh, eh, mo ti ń gbé gbára wọn eh, bàbá Akérédolú nìkan tí wọ́n sọ nínú ìpàdé tán gómìnà ṣe lọ́sẹ̀ tó kọjá tó dìde kí kí ṣe bàbá ṣe gáfàrà wọ́n dà pé mo gbórúkọ yẹn gbára wọn ni gómìnà ìpínlẹ̀ Kwara ni mo fẹ́ sọ kì í ṣe tìpínlẹ̀ Ondo mo gbé wọn gbẹgbẹ́ra wọn torí tó tẹ̀lé ó ní ṣe pẹ̀lú ti bàbá wa Akérédolú ẹ̀hẹ̀ má bínú ẹ̀yẹ́ kádìlé agbára tá a bá padà dé Ká Sálàyé ń tẹ̀síwájú ẹ̀ má bá wa bọ̀. Ká Sálàyé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 tí wọ́n jí kó ní Kaduna ìyẹn àwọn ọmọléèwé kí lórúkọ school náà forest eh, eh, eh, kílọ̀pẹ̀ <laughs> yes o ọmọléèwé forestry tí wọ́n jí kó ní Kaduna wọ́n dá wọn padà fún àwọn òbí wọn àwọn ọmọ ìlẹ́yìn tí wọ́n lò bíi fifty seven days pẹ̀lú àwọn tí wọ́n kó wọn nǹkan tí wọ́n wá sọ nígbà tí wọ́n dé ẹ̀ ò ní pé ohun tí ojú àwọn rí tí àwọn ń gbọ́ ohun tí àwọn tó jí wọn gbé tán kó wọn ní iléèwé ohun tí wọ́n sọ ó ní aríkàpẹ̀ kẹlú. kẹlọ máa ṣàánú wa ní gẹ́gẹ́ bí. ní sísẹ̀ntẹ̀lé. bẹ́ẹ̀ni bí wọ́n ṣe sọ wọ́n ní àwọn ti àwọn ti parí ẹ̀kọ́ wọn tán ní ọjọ́ yẹn wípé alẹ́ ni. lálàáfíà ara wípé alẹ́ mọ́rọ̀lẹ́ ni àwọn pípù yẹn dé kódà wọ́n pé àwọn kan nù wọ́n wà ní òò wípé báwọn pípù yẹn báwọn ajínigbé yẹn ṣe dé wọ́n kọ̀ ní pé ó yá gbogbo ẹ̀yin tẹ wà ó yẹn ẹ wọṣọ yín padà wọ́n ní wọ́n fọwọ́ kàn wọ́n wọn ò mú lẹ́sùn rárá hmm. ó wọ́n dẹ̀ kó wọn lọ sí ibi tí wọ́n ní wọ́n tó wákàtí mẹ́rin táwọn fi ń rìn nínú igbó hmm. kó tó di pé wọ́n débi tí mọ́tò ti gbé wọn àwọn ọmọ bíi thirty nine thirty nine people thirty nine students gbogbo bí wọ́n ṣe ń rìn yẹn kò dẹ̀ sí àwọn kan tó lè ké pàjáde ah, eh, pé ah, nǹkan báyìí ti ṣẹlẹ̀ ọmọ thirty nine thirty nine people tí wọ́n kó. wọ́n dẹ̀ rìn lọ. kódà wọ́n sọ pé ní wípé wọ́n wá sọ fún wọn pé àwọn ìjọba ni àwọn bá lẹ́jọ́ pé kì í ṣe wípé owó ìjọba làwọn fẹ́ wípé àwọn ò fẹ́ wọ àwọn òbí wọn. ẹ ọ̀rọ̀ tí ẹ rí ọ̀rọ̀ tí ẹ yẹn gan nìkan tá a ní kí nǹkan yẹn gangan ló jẹ́ kí a fẹ́ la fi mú ọ̀rọ̀ jáde àkórí jáde kí ni nǹkan náà tó jẹ́ pé gbogbo nǹkan tí a ti ń gbọ́ sẹ́yìn wípé àwọn kan náà lọ bá àwọn ajínigbé sọ̀rọ̀ wọ́n ṣe ń gbowó jáde tó bá ti ṣe ń bì kan wọ́n á tún padà síbẹ̀ wọ́n á tún ṣe nǹkan kan náà pẹ̀lú nǹkan tí ọmọ ọ̀dọ́mọbìnrin ó tẹ̀ òun wà lára àwọn ọmọ tí wọ́n jí kó tó jí gbé thirty nine wà lára thirty nine tí wọ́n jí gbé tí wọ́n dá padà ní ayọ̀ àti àlàáfíà lẹ́yìn tí wọ́n sọ fún apá sanwó ṣùgbọ́n a rí ó dàbí pé wọ́n sanwó wọ́n ní nǹkan tí wọ́n sọ fún àwọn ọmọbìnrin tó sọ̀rọ̀ ẹ̀ gangan ni Jennifer Cabrio. ó ní nǹkan tí wọ́n sọ fún àwọn ni pé àwọn ò nílò owó òbí yín owó ìjọba òun làwọn fẹ́ government money ní tó túmọ̀ sí pé báwa ṣe rò bẹ́ẹ̀mi ṣe rò bí rẹ̀ pé kọ́ ní national cake làwọn fẹ́ nígbà tí wọ́n pẹ́ wọn kò mójútó àwọn àwọn kan wà ń bẹ̀ tí wọ́n ń kó owó yẹn nígbà táwọn òdẹ̀ láǹfààní láti wà ń bẹ̀. wípé káwọn kúkú máa kó àwọn èèyàn but ní gbogbo nǹkan tí wọ́n ń ṣe yẹn gbogbo èèyàn lówó kíní yẹn ń ṣe jàǹbá fún fine tá a bá sọ pé ìjọba ò ṣẹ̀tọ́ tó yẹ kí wọ́n ṣe lórí wa but kò wáyé kó jẹ́ pé kí àwọn kí àwọn ẹlẹ́ṣẹ̀ náà kó tó máa fara pa kí wọ́n wọ́ ọ̀nà láti lè bó jẹ́ àwọn ìjọba yẹn gangan ni kó máa kidnap kó because <laughs> yes na. <laughs> <laughs> Ah, ẹ má jẹ́ mọ́rọ̀ lọ́bẹ̀ o ah, ah. bí wọ́n bá lọ ṣe irú yẹn no no no ẹ má jẹ́ sọrí ẹ má irọ́ nígbà tí wọ́n bá mú olórí ẹ ti ẹ ṣàgbọ́tán ni pé tí wọ́n bá mú olórí àwọn àgùntàn wọ́n á túká ká irọ́ ẹ má ẹ ṣùgbọ́n kí ìjọba kó tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ tó wà lẹ̀. gẹ́gẹ́ bí nǹkan tí sọ́ńtà ń sọ lára àwọn ọ̀rọ̀ ìkíni ìwúrí ìwò tó ń sọ ìgbaninímọ̀ràn ìgbaniníyànjú ìmúnilọ́kànle tí wọ́n sọ wọ́n ní kí ìjọba gbégbèsè kó mú lọ́kùnkúndùn yípa fi dópin ọ̀rọ̀ kan máa jíyàn gbé kó máa ìwà jàgídíjà kó máa pààyàn láì lẹ́tọ̀ọ́. bó jẹ́ gbogbo àwọn tó ń kó gbogbo àwọn èèyàn tó ń kidnap àwọn èèyàn yìí kí wọ́n pe e, e, àpéjọ ìpàdé kí nìkan tẹ uh, fẹ́. wọ́n ti sọ nǹkan mí náà wọ́n ti sọ ah, yìí wọ́n ní pé owó ìjọba eh, òun eh, làwọn fẹ́ eh, ọmọ yẹn lọ́nà ọmọ yẹn lọ́nà so kí ìjọba náà wá ọ̀nà tí wọ́n máa gbà láti lè. owó ìjọba tí wọ́n fẹ́ ọ̀nà owó náà fi fẹ́ fẹ́ à ń sọ̀rọ̀ pa ọ̀rọ̀ ìwà ìjẹbánu corruption àbí à ń sọ ìwọ́n gbàdúrà ní pé à ń fẹ́ owó ìjọba ẹ̀yin tẹ̀ ń jiyàn gbé láti gba owó lọ́wọ́ ìjọba ẹ̀yin gan ìwà ìjẹbánu ni. bẹ́ẹ̀ni ìwà lọ́nilọ́wọ́ gbà ní ìwà jìbìtì ní àwọn ìbára ìwà jìbìtì ìwà olè ní nígbà tí nígbà tán kó ọmọ ẹ̀ ní Federal College of Forestry ìyẹn uh, mechanization ní ọjọ́ kọkànlá oṣù kẹta ọdún yìí àwọn ọmọ yìí ní tilẹ̀ ń tọ́ lọ́hùn wọ́n ní pé wọ́n wọ́n ṣàwọn báṣubàṣu wọ́n nígbà tí àwọn kan máa wọn wọ́n lejú máa wọn wọ́n kanra mọ́ wọn wọ́n ṣe wọ́n mọ̀ ṣùgbọ́n gbà tó yá wọ́n wá mọ́ wálẹ̀ ńgbà tó wá di pé wọ́n dún kòkò pé a máa bẹ̀rẹ̀ sí ń pa ọ̀nà sọ fáwọn pé dípò kan fọwọ́ bóyá dípò ká fọwọ́ kàn yín ẹ ẹ lérè kankan tán lọ́yẹ a máa bẹ̀rẹ̀ sí ń pa yín kọ̀ọ̀kan ni tíjọba ò bá ṣe nǹkan tí àwọn fẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọn ò pa wọn gẹ́gẹ́ bá yín sọ pé àwọn fẹ́ pa wọn kan tó tú wọn sílẹ̀ wọn dàbí ọmọ ti yunifásitì ti ti Greenfield èyí tí wọ́n ń táwọ́ sí nígbà tí wọ́n wà láhàámọ́ wọn àwọn náà wọn fi lè parapọ̀ pẹ̀lú àwọn gómìnà wa láti ẹnu gọ́vnà Rotimi Akeredolu ti ìpínlẹ̀ Ondo tán sọ yìí pé kí Buhari kó ṣe nǹkan gbogbo nǹkan tí àwọn béèrè fún nínú ìpàdé tí àwọn ṣe ní ìlú ní ìlú Asaba táwọn gómìnà láti southern governors kì í ṣe kò sí seventeen of them mẹ́tàdínlógún nínú wọn àwọn southern governors àwọn gómìnà láti eh, gúúsù bí wọ́n parapọ̀ ní ìlú àsàbà wípé nǹkan báyìí làwọn fẹ́ lára nǹkan tí wọ́n fẹ́ ní ìjíròrò fún gbogbo wa pátápátá national dialogue wọ́n béèrè fún eh, ọlọ́pàá ìpínlẹ̀ state police wọ́n tó yẹ pé à ń kó ẹran jẹ kó káàkiri àwọn òfẹ́ lára tí wọ́n béèrè fún òun nìyẹn bóyá tá a bá gbé ìgbésẹ̀ eléyìí pẹ̀lú àṣẹ ọlọ́run elédùnmarè ìtura dé bá àwọn agbègbè kọ̀ọ̀kan ṣùgbọ́n pẹ̀lú nǹkan tí bàbá wa sọ yìí ìhà wo la rò pé ìjọba máa gbé ló máa kọ sí torí àtìgbà tó ọ̀rọ̀ yìí ti jáde àti gbọ́n kankan ibi tí ọ̀rọ̀ dá dúró lé lórí ìjọba ní láti tètè gbọ́ ohun tí àwọn ìlú ń fẹ́ ni ìlú àwọn ìjọba àwọn àwọn governors tó wà lórí oyè wọ́n mọ nǹkan táwọn aráàlú wọn ń face wọ́n mọ gbogbo jàǹbá tí kinní ń ṣe fún àwọn èèyàn and ìdìbò ló tún bọ̀ lọ́nà tó tún bọ̀ lọ́nà yìí kí nǹkan tá à ń rò kó má bà nǹkan tá à ń rò jẹ́. ẹ̀kọ́ tẹ̀ má jẹ́ nǹkan táwọn èèyàn sọ pé tí ò bá ti tàn bá ti wójútùú sí kínní kò sí ìdìbò kò sí ìdìbò ní ọdún twenty twenty three ṣùgbọ́n tẹ́ bá ní pé kò ní sí ìdìbò ọdún twenty twenty three ṣé àwọn tó wà lórí oyè tó yẹ kán gbóyè bẹ́ẹ̀ ẹ máa tẹ̀síwájú ìyẹn ní ìbéèrè tó bá yẹ ti rí bẹ́ẹ̀ ó ti di kí ni eh, unconstitutional <laughs> tó bá sọ nìyẹn àwọn amòfin wa wọn mọ bó ṣe ń túmẹ̀ wípé mm-hmm. wọ́n ti kọjá ọyọ eh, ọjọ́ tó yẹ kán lò ń bẹ̀ ṣé ńgbà tẹ bá ní kò ní sídìbò tákòókò tó yẹ kán gbóyè lẹ̀ kán kúrò lórí oyè tàbí wọ́n bá jẹ́ máa tẹ̀síwájú náà wọ́n ṣáà ìdìbò náà eh, ṣé ńgbà tẹ bá ní kò sá iṣẹ́ fẹ́ yan fìdí ẹni interim gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ sẹ́yìn rí eh, lára nǹkan tí bàbá wa gómìnà ìpínlẹ̀ Ondo tún sọ tó fi fìdí ọ̀rọ̀ ẹ̀ múlẹ̀ dáadáa ó ní pé kì í ṣe pé àwọn nìkan làwọn sọ bóyá pé àwọn pé àwọn tó wà ní middle belt sí ni àwọn pé nǹkan táwọn sọ yìí òun náà máa sọ wọ́n ní ní àwọn kan lára àwọn gómìnà kan náà ní òkè ọ̀yà lọ́hùn pé nǹkan táwọn sọ náà máa sọ pé àwọn gómìnà àwọn pọ̀ ju ààrẹ lọ àfi kí ààrẹ ya gbé ìgbésẹ̀ kíákíá ṣèbí kankan náà wọ́n dẹ̀ sọ pé dìde oúnjẹ fún ara wọn ó dà pé fúngbà àkọ́kọ́ gbogbo gómìnà ní gúúsù nàìjíríà wọ́n parapọ̀ wọ́n jáde pẹ̀lú ohun kan pé nǹkan báyìí òun la fẹ́ láìsí pé ẹgbẹ́ òṣèlú kan ló wà ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan ni ó wà gbogbo àwọn ọmọlẹ́gbẹ̀mọ̀ aṣòfin àpapọ̀ náà tó jẹ́ tó wá láti gúúsù nàìjíríà àwọn náà ti nǹkan tí àwọn gómìnà tí wọ́n sọ nínú pàdé wọ́n tì lẹ́yìn ẹ wá dàbí pé hmm, ọ̀rọ̀ sovereignty restructuring dialogue gbogbo ìgbà òun náà là ń sọ òun náà lọ yìí máa ṣe. <clears throat> ṣé àti dialogue tó ni àti dialogue dáadáa náà nígbà bàbá ò tí ì dá wa lóhùn dáadáa wọn ti dá wa lóhùn dáadáa kí bàbá tó débẹ̀ náà ti dialogue láti ayé kí náà ṣe ń pè ètò tẹ̀sánmọ́ wa jù bàbá Goodluck Jonathan wọ́n ṣe wọ́n pè national oríṣiríṣi grammar mo ti kọ́ òyìnbó rẹpẹtẹ orílẹ̀-èdè Nàìjíríà national <laughs> conference sovereignty sovereign uh, sovereign uh, so, uh, sovereignty restructuring gbogbo ẹ̀ ṣá la ṣáà ń sọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ nǹkan náà ló dá lé lórí lórí kíni ìṣọ̀kan unity ìbájọgbé papọ̀ ìbáṣepọ̀ tó dánmọ́rán láàrin orílẹ̀-èdè nàìjíríà kí gbogbo nǹkan tí a tò sílẹ̀ nílànà nílànà létòlétò kó lè bọ́ sí i kò ní sí ẹlẹ́yàmẹ̀yà là ń gbani síṣẹ́ ni àbí à ń jáde lọ sí ìpínlẹ̀ kan sí òmíràn kò sí ìkáyàsókè àwọn tó ń jiyàn gbé wọn ti ń wọnú ilé ìjọsìn lọ mú olùṣọ́ àgùntàn wọ́n wá pè pé afẹ́ thirty million kẹ́ mú wá ibi tó dì sí tó gbé wọn láyà débi kan wọnú ilé ọlọ́run láti lọ mú èèyàn pé kó wá máa gba gbèrò owó lẹ́yìn ọjọ́ mẹ́ta àbọ̀jọ́ méjì ìyẹn ni kí ìjọba ó kún kó kí ìjọba kó gbé ìgbésẹ̀ ní kíákíá Eh, ìpínlẹ̀ èkó wọ́n ní ìgbéga ìpínlẹ̀ èkó àjùmọ̀ṣe ni gbogbo wa ni kò torí tó fi dúpẹ́ pé àjùmọ̀ṣe ni pé èmi rò kó tó fi jẹ́ àjùmọ̀ṣe òun ni gbogbo ẹ̀yà pátápátápátá òun ló wà ń pínlẹ̀ èkó là ń tajà à ń wọ mọ́tò à ń rajà eh, à ń tà ń rà à ń wọ mọ́tò à ń ṣiṣẹ́ à ń dókòwò à ń ṣe gbogbo ẹ̀ là ń ṣe nípínlẹ̀ èkó ẹni tí ò bá ti ẹ̀ gbé nípínlẹ̀ èkó gan mi kan wà àfi tí ò bá ní iṣẹ́ tó fẹ́ wá ṣe nípínlẹ̀ èkó tàbí tó fẹ́ ra ọjà. small london lẹ́kọ̀ọ́. Eh, small london ni ó dà bẹ́ẹ̀ àwọn ti pè ní small london àwọn ará lẹ́kí lọ́nà ti pè bútú london. ẹ <laughs> dáná ẹ òfin tó jáde ní ọjọ́ kẹló ní oṣù kínní ọjọ́ kínní oṣù kejì ọdún twenty twenty yìí ìjọba ìpínlẹ̀ èkó wọ́n fagilé àwọn agbègbè kan fún àwọn ọ̀kadà pé kán má dé bẹ́ẹ̀ pé kọ́ máa rìn bẹ̀ àti àwọn kẹ̀kẹ́ napep ẹlẹ́sẹ̀ mẹ́ta àwọn wa nígbà yìí o sọ̀rọ̀ pé wọ́n ti wà ní àjọ̀dún àjọyọ̀ ọdún méjì tán ti dé tán ti ń ṣèjọba ó dà pé wà lára nǹkan tí wọ́n wá kó sílẹ̀ báyìí wọ́n ní pé àwọn fẹ́ fi ètò ìlànà ìwọkọ̀ ìwakọ̀ ìgbòkègbodò ọkọ̀ mìíràn lélẹ̀ ní ìpínlẹ̀ Èkó láti rí i pé èyí tán fagilé ní oṣù kínní ọjọ́ kínní oṣù kejì ọdún yìí pé kó lè bọ́ sójú kò wọ́n pè ní first and last mile bus scheme hmm. first and last bus mile scheme wọ́n ní pé ìyẹn làwọn fẹ́ fi sílẹ̀ báyìí àkọ́kọ́ àti òpin <laughs> ọ̀nà fẹ́ fi lélẹ̀ nípínlẹ̀ Èkó ṣé eléyìí ni nǹkan tó tó kàn ó lè jẹun tó kàn ó lè jẹ́ tó kàn o ṣùgbọ́n tó wà bẹ́ẹ̀ ni pé eléyìí ń sìn ọ̀rọ̀ eh, gbòkègbodò ṣé ó lè dín ọ̀rọ̀ súnkẹrẹ gbàkẹrẹ ọkọ̀ sílẹ̀. ó máa dílẹ̀ because kò sí nǹkan tíjọba bá ṣe bó ṣe ní dáadáa náà ló ní disadvantage bí wọ́n ṣe gbé mọ́tò yẹn lẹ̀ ohun tó dáa ni wọ́n dẹ̀ tún ṣèlérí pé owó wípé owó tó máa san yín pé ó máa dínkù gbogbo àwọn ìlérí yẹn náà bí àwọn òtítà máa ń wọ̀ náà ìlérí pé ó pé pé ó <laughs> price yẹn máa wálẹ̀ díẹ̀ ni bọ́ ah, tó bá yá brt ò wálẹ̀ o tó bá yá um, ó ti wá sókè brt ò wálẹ̀ ó ti wá sókè so brt ah, ẹ mọ̀ pé bí àbúrò ni hmm. ìtàn ṣe yìí ló jẹ́ fún brt tí wọ́n ṣe so bẹ́ẹ̀ ni kò wálẹ̀ bí wọ́n ṣe bí wọ́n ṣe ṣèlérí fún wa pé price yẹn wípé owó tá máa máa fi wọ ọkọ̀ náà hmm. wípé kò ní pọ̀ a mọ̀ pé níwọ̀n gbàgbà díẹ̀ náà ni tó bá yá price yẹn ó máa tún gòkè hmm. bọ́ àwọn tí ó ń gun ọ̀kadà àti márúwá tí wọ́n gbé kúrò lẹ̀ yìí báwo ni wọ́n ṣe fẹ́ ṣe gan. àwọn tó ṣe tèmi tẹ̀ fẹ́ ìyẹn ní nǹkan tá a fẹ́ sọ ní kókó ọ̀rọ̀ wa ń gbà tá a bá padà dé abala tí a máa fi kásẹ̀tò yìí lẹ̀ kọ́tẹ́mi kan fẹ́ sọ lórí ẹ̀ ni pé ìjọba gbogbo ìgbésẹ̀ tíjọba ń gbé fún ìrọ̀rùn aráàlú ni àmọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn aráàlú tí wọ́n ń ṣe fún ojú wo ni wọ́n fi ń wò torí mo rántí gbà yẹn nígbà tí nígbà tí wọ́n kọ́kọ́ ní àwọn ọ̀kadà wọn gbọ́dọ̀ dé àwọn agbègbè kan local government bíi mẹ́fà local government bíi mẹ́fà ìjọba ìdàgbàsókè ìjọba ìbílẹ̀ bíi mẹ́fà ìjọba ìdàgbàsókè agbègbè ìyẹn SCDA nine gbogbo ẹ̀jẹ̀ fifteen níjọba ní pé kí wọ́n máa kí àwọn ọkọ̀ ikán ó dá mi lójú pé Agége ò lè sí ń bẹ̀ àwọn agbègbè ò lè sí bẹ́ẹ̀ pen cinema wà ń bẹ̀. Ah, ó dáa náà wọ́n ní pen cinema wà ń bẹ̀ hmm. ṣùgbọ́n èmi fùgbà kan máa rọ ọlọ́kadà ní pen cinema ah. ìyẹn bẹ́ẹ̀ márúwá mo mọ̀ pé àwọn ọ̀nà kan ó wà ń bẹ̀ tí wọ́n ní kí wọ́n má gbà ṣùgbọ́n àti pópónà márosẹ̀ tó lọ márosẹ̀ gbogbo márosẹ̀ ṣùgbọ́n tí ò tí yé mi ni Abẹ́òkúta express ṣé márosẹ̀ ṣe lábẹ́òkúta express road ọ̀nà tó wá láti Ìkẹjà lọ sábẹ́òkúta ẹgbẹ́ márosẹ̀ náà pé wọ́n ro wọ́n ro ṣé kéènú ẹsẹ̀ wọ́n sùn ni <laughs> wọ́n sùn wọ́n nọsẹ̀ báyìí ni ọlọ́mọ̀rọ̀sẹ̀ kọ́ nígbà tí wọ́n fẹ́ kó àwọn ọkọ̀ kérò ọkọ̀ akérò kérò yìí náà tó ti fẹ́ dà sí ọ̀nà fún wa ní lílò ojú pópónà márosẹ̀ yìí ṣó máa wà lára ẹ̀ tó rẹ̀ sọ pé gẹ́gẹ́ bí ìlànà tó fi sílẹ̀ ó ṣeé ṣe kó wà ń bẹ̀. ó dẹ̀ lè má wà ń bẹ̀ pípẹ́ àdúgbò ah, lọ ní mọ́tò eh. yẹn ó máa máa rìn. ẹ̀ka máa mójútó bẹ́ẹ̀ ẹ̀yẹ aráàlú ẹ̀ máa dé o ẹ̀yin tẹ̀ wà nípínlẹ̀ Èkó torí àwọn kan ti fi ìbéèrè ṣọwọ́ sí wa lórí ẹ̀ táwọn náà dẹ̀ máa béèrè lórí ètò tẹ́ ẹ bá yẹ pé ẹ̀ tiẹ̀ láǹfààní láti pè wọlé ńsìn ẹ̀yin náà lè dá wa lóhùn lórí ẹ̀ torí àwọn kọ̀ọ̀kan tá a ti fọ̀rọ̀ wá lẹ́nu wò nǹkan tí wọ́n sọ ẹ jẹ́ ká dé lágbára tá a bá padà dé káṣàlẹ̀ yìí ṣì ń tẹ̀síwájú ẹ má bá wa a ṣàlàyé a ṣàlàyé fún wọn a ṣàlàyé fún wọn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 instagram àti twitter ẹ darapọ̀ mọ́ wa youtube bákan náà ẹ ṣáà lọ síbẹ̀ Kaftan TV yorùbá yorùbá ẹ Kaftan TV hashtag káṣàlàyé gbogbo ẹ̀ báyìí lórí ètò wa lọ́lọ́kan òjọ̀kan òun lè máa rí níbẹ̀ ní kedere ẹ̀hún tá a fẹ́ gbéyàwó ní abala tó gbẹ̀yìn ní yàrá tó gbẹ̀yìn lórí ètò káṣàlàyé ti ọjọ́ friday ní òun ni ọ̀rọ̀ nípa ti ojútùú tí ìjọba fẹ́ ìrọ̀rùn ó ìrọ̀rùn tí ìjọba mú dé àwọn tó ń gbé ní ìpínlẹ̀ Èkó nípa lílọ bíbọ̀ wọn lójú pópó lẹ́yìn ìgbà tí wọ́n fi òfin de àwọn ọ̀kadà alùpùpù pẹ̀lú kẹ̀kẹ́ rítàyà mẹ́ta lójú tẹ́ ní àwọn ọ̀nà kan bíi òpópónà márosẹ̀ àti àwọn olóko ìjọba ìbílẹ̀ agbègbè bíi fifteen ìjọba ti wá gbègbè sẹ́ẹ̀ báyìí pé ọ̀nà láti jẹ́ kó dẹrùn àwọn ti wá mú jáde báyìí nígbà tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ first and last my boss scheme ní ọjọ́ kọkànlá oṣù karùn-ún yìí ọ̀nà fìlélẹ̀ a ní ká wò ká kí lójú wòye tìyín nílé ìkíní kíni kan tó fà á tí wọ́n fi ní pé ọ̀kadà àti kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta kó má rìn láwọn agbègbè kan mọ́. nítorí àwọn nǹkan tó fà á wọ́n ní wọ́n fi ń ṣe láabi fáwọn èèyàn pípé wọ́n ń ja àwọn èèyàn lélẹ̀ mm. yàtọ̀ sí yẹn àwọn ọlọ́kadà míì wá tó yẹ pé wọn kì í wọn kì í obey traffic rules rárá ìdíwé ìbọ̀kọ̀ tiẹ̀ ṣe máa wa mọ́tò wọ́n máa wá ṣe jàǹbá fún ẹni tí wọ́n gbé tí wọ́n bá ṣe jàǹbá fún ẹni tó gbé wọ́n lè ṣe jàǹbá fún ẹlòmíì tó ń bọ̀ lọ́nà so gbogbo àwọn ìdí yẹn ni ìjọba rí láti tí wọ́n fi pe ṣe ìpèsè ilé ilẹ̀ sílẹ̀. Mm. kọ́ńtà fi ìdí náà fi ní pé kọ́kadà kó má rìn láwọn àgbègbè kan mọ́ nìyẹn ṣùgbọ́n pàtó ní kọ́mọ́rin láwọn agbègbè kan mọ́ a ti ráwọn ọ̀kadà àwọn kẹ̀kẹ́ napep láwọn agbègbè kọ̀ọ̀kan gẹ́gẹ́ oníkálukú ló ti ní ìrírí àti ìmọ̀ nípa kágun ọ̀kadà yálà nípínlẹ̀ èkó ni o àbí níbi tí ó ń ṣe ìpínlẹ̀ èkó ṣùgbọ́n ibi tá à ń bójú tá à ń sọ̀rọ̀ lé lórí òun ni torí ìjọba ìpínlẹ̀ èkó wọ́n ní pé ohun táwọn sọ yìí àwọn sì dúró lórí ẹ̀ pé àwọn ò fẹ́ ọ̀kadà alùpùpù tó ń kérò tó ń gbèrò wọn ní tó ń lọ kó lẹ́tà fúnyàn kan àbúná gbóúnjẹ fúnyàn kan wọn níyẹn o ṣùgbọ́n àwọn tó ń gbèrò pé àwọn ò fẹ́ wọn lára nǹkan tí wọ́n sọ òun náà láti gbọ́ ààbò wọn náà fi ṣiṣẹ́ láabi ìyẹn kan ìkejì ni pé bọ́n ṣe máa ń wà ọ̀pọ̀lọpọ̀ òun ò mọṣẹ́ ó léèyàn kan tó yẹn láǹgbà tí kìnìyàn ti ọkọ ṣe léèyàn kan tó ó sọ ọ̀rọ̀ kan tó dàbí pé fẹ́ ó pààyàn lẹ́rìn ṣùgbọ́n kò tún pààyàn ó jẹ́ nǹkan tó yẹ pé ká máa bá ènìyàn dúpẹ́ ni ó náà bá gun ọ̀kadà yẹn nígbà tí bóyá ṣe ń gun ẹni tó dédé nígbà tó náà bá débi kan lọ́wọ́ ni ah thank God tó ń bọ́lẹ̀ láyọ̀ àtàlàáfíà ìpè kìnìún kan ó ní ó náà wá bèèrè lọ́wọ́ ẹ̀ pé àbókí ṣé ara ò yá ni ṣé ara ò yá lọ fi wá kíra ọlọ́ba ni à ah, ẹ jẹ́ túmọ̀ tó sọ lédè Yorùbá tó lédè Yorùbá là ń ṣe ó ní ẹjọ́ máa dúpẹ́ pé òun gbé kápẹ́ àná ni òun ò lè gbọ́ òun ò lè <laughs> owó ọ̀nà lọ́sẹ̀ bẹ̀rẹ̀ sí wà ni òun ò gbé yín ah, ọ̀nà lọ́sẹ̀ bẹ̀rẹ̀ sí wà. ó dẹ̀ máa gbá wọn kan léyà náà yẹn kó gbé wọn ẹni tó gbé níjọ́ kejì gan mọ̀ pé ilé owó ilé ìdúró lórí ọ̀kẹ́lẹ́dẹ́nu àwọn míì tó yẹ pé tó bá kọ̀ ti rí owó next thing ìjọpọ̀lọpọ̀ fi ṣiṣẹ́ ọlọ́kadà tó fi di pẹ́ni tó bọ́ sókè sí tó ń gba ọ̀kadà torí àìníṣẹ́ ni nísìnyí tó wá ní pé ńgbà tán ní kan kó kúrò lẹ̀ ara ìjà tí ó kọ́ wáyé nìyẹn tẹ́pọ̀n tẹ̀ gbéjọba gan lọ sí ilé ẹjọ́ ńgbà míì nílẹ̀ nàìjíríà mi rò pé o lè gbéjọba lọ ilé ẹjọ́ ilẹ̀ nàìjíríà kó jàre bọ̀ ó dàbí ẹ̀hẹ́n àti pàápàá ìgbésẹ̀ tíjọba gbódà pé wáyé láti ìfọ̀rọ̀wánilẹ́nuwò lọ́tún lọ́sì wọ́n rí pé àwọn alálòpòpò yìí wọn ò yẹ ní ojú ọ̀nà wa àìníṣẹ́ ló di tí oníkálukú bí bọ́ sórí à ń gun ọ̀kadà kiri ìyẹn ni pé báwo la ṣe débẹ̀ ní báyìí àwa fẹ́ bọ́ sórí ọ̀rọ̀ mọ́tò tíjọba fẹ́ kó sílẹ̀ ó lójú àwọn ibi tí wọ́n máa máa lọ lórí àpẹ lára ara ibi tí gbogbo ibi tí wọ́n lọ́kadà máa ń rìn títẹ́lẹ̀ ó máa lọ torí bọ́ṣẹ́ ní kọ́kadà máa ń rìn bẹ́ẹ̀ wọ́n ṣe ń rìn bẹ́ẹ̀ wọ́n wá ti dá àwọn agbófinró síta lórí ẹ̀ pé kán máa mú ẹni tó bá ti tàpá sí ọ̀rọ̀ yìí. Hmm, kọ́lọ̀ ṣàánú àwọn agbófinró ọ̀hún àwọn ọ̀gán náà ló máa ló máa ló máa dán lọ́kadà dúró máa níyà hundred hundred naira mi dà eh. ọ̀nà ẹbí pé wọ́n ti ṣe owó sí lọ́wọ́ eh. in fact tó bá di ní alẹ́ ní bí aago méje báyìí hmm. ní ní bus stop bus stop kẹ tó dé bus stop kẹfà ẹ lè rí ọlọ́pàá mẹ́ta gbogbo wọn máa gba hundred hundred naira lọ́wọ́ àwọn ọlọ́kadà mm. ní ọ̀nà tíjọba ní pé kí wọ́n máa rìn. wọ́n mm. ní pé nígbà tó ti wá dà wọ́n síta sí pé kán máa mú ẹni tó bá ti ta sí àgẹ̀rẹ̀ kán máa mú wọn ẹ gbọ́ kí ni àwọn tí wọ́n bá ní kán máa mú yìí kí náà ń ṣe fún wọn tó yàn pé ńgbà kan wọ́n ń kó ọ̀kadà yóò tẹ̀ ní Ìkẹjà bus stop ẹ̀rí wọn bá ọ̀kadà ádà ńgbà tí tata bá kóra wọn jọ. wọ́n máa kó sórí tírélà. ẹ ádà kan kóra wọn jọ lójú títì ni o gbogbo ọba ṣàbẹ̀sí ń kó wọn pẹ̀lú yẹn náà ṣé ọlọ́kadà nìkan ni àbọ̀n tán tún gun ọ̀kadà ìkejì ni pé nígbà tí ọ̀rọ̀ ọ̀kadà yìí tí wọ́n bá kó ńlẹ̀ ṣé ojú òpópó mo ní ṣé ọ̀rọ̀ súnkẹrẹ pàkẹrẹ máa dínkù ni ìtorí n tó pọ̀lọpọ̀ fi ẹ̀tọ́ sí páwọn tán níṣẹ́ wọ́n gun ọ̀kadà. nítorí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ nítorí ẹlòmínà tó ń lọ tó bá ti ṣetán bí iṣẹ́ tó bá lọlé àìta mo wà ní òpópónà márosẹ̀ kẹjà bus stop lọ́dọ̀ ah, toll gate mo kọ́ òkú ló ń pe toll ah, gate. wọ́n pọ̀ ta ló ń pe toll gate. láti Òṣòdì ẹ lè ẹ máa rí toll one thousand naira ni láti oṣù àtọ one thousand naira ní tó tó bá lọ tó yẹ tó ta ọ nígbà tó bá wá jókòó ṣe láti wá gbé wọn méjì ẹ wá jókòó kò sí nǹkan tẹ́ fi borí kò sí kéré kò sí nǹkan ààbò kankan wọn tún wá ní gbà nígbà tó yẹ pé ojú ọ̀nà ti ra àti pàápàá wọn sá fáwọn tó máa mú wọn wọn wá ní gba ọ̀nà tó yẹ kán gbà wọn wá kọjú sí àwọn tó ń bọ̀ láti ọ̀nà tó gé ibẹ̀ náà ẹni tó bá fẹ́ kọjá mo ti sọ́ngbà kan rí pé ó ní ẹnìkan tájọ́ ń ṣiṣẹ́ nílé ìwé kan gbà kan tó ní mo ti jẹ́ olùkọ́ni rí ọmọkùnrin ó lọ bá màmá àtọmọ tó ń gbé lọ́dọ̀ ẹ̀ wọn parí àwọ̀ tó wà láàrin wọn ni ńgbà tó wá ń padà bọ̀ ó fẹ́ kọjá lábẹ́ bíríìjì ìyanádọ́pẹ̀mú gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́ bó ṣe ọ̀kadà tó ń bọ̀ látọ̀nà kàjà ló gbà ọmọkùnrin kò pọ́sẹ̀ kan tó fi jáde láyé hmm. ó dẹ̀ fi ọmọ oṣù mẹ́ta sílẹ̀ ara gbogbo ṣe la ibi tíjọba wò náà ni pé kán ka wọn kán kó wọn kúrò ńlẹ̀ ṣùgbọ́n ìtàn afẹ́ kó sílẹ̀ first and last my boss scheme yìí tán kó sílẹ̀ yìí ìbéèrè tá a fẹ́ béèrè tí wọ́n là tí a fẹ́ kí òye yé wa nípẹ̀ hmm, ó ní pé wọ́n ní gbogbo àwọn tó ń gun ọ̀kadà pé kán wá gba iṣẹ́ níbẹ̀ iṣẹ́ tó ṣe kán wá gbà tí ò tí ò yé wa ni pé ṣé iṣẹ́ oṣù ni àbọ̀fẹ́ gbé mọ́tò ìfún wọn àti kán máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀ tán bá ti sanwó tán kí mọ́tò di titi wọn ó yẹ kí ìjọba ṣàlàyé yẹn fún wa dáadáa so that oníkálukú wa lè mọ a mọ̀ pé nǹkan tó da nǹkan tí ó máa rọ̀ wá lọ́rùn níjọba ń try láti ṣe fún wa but anything tí wọ́n bá máa ṣe kí wọ́n ṣàlàyé ẹ̀ fún wa dáadáa so that oníkálukú wa lè mọ ipa tóun máa gbé lórí nǹkan tí wọ́n ṣe láti lọ gbégbé sẹ́yìn ẹ mọ̀ pé kò sí pẹtẹfẹ gbé náà ìjọba náà níjọba máa jẹ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá gbàgbé nígbà tọ́rọ̀ BRT ṣẹlẹ̀ yellow bus red bus èwo ló wá sí blue bus hmm. blue bus <laughs> yellow bus ní tàwọn urt àbí ọ̀dà náà blue bus red bus tó wà ń ta táwọn èèyàn ń gùn nígbà tó fẹ́ bá ní pé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yellow bus tó yẹ pé wọ́n jẹ́ commercial bus drivers tí wọ́n fi ṣiṣẹ́ kán wá gba iṣẹ́ níbi àwọn blue bus tíjọba kó sílẹ̀ ibẹ̀ náà láti gbọ́ pé wọ́n ń dà wọ́n lẹ́yìn gbogbogbà ìtọ́lọ́pọ̀lọpọ̀ wọn ìwà tán fi wá mọ́tò tẹ́lẹ̀ ó sì wà lára wọn ǹjẹ́ ìdánilẹ́kọ̀ọ́ wà fún àwọn tí wọ́n ń gbà láti wá gba iṣẹ́ yìí lóòrèkóòrè ṣé ìdánilẹ́kọ̀ọ́ ó wà kán lè mọ bí wọ́n ṣe máa wà sí èrò àti àwọn tó ń lójú pópó pẹ̀lú wọn ṣé wọ́n ní ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ a mọ̀ pé àwọn tó ń lójú pópó lórílẹ̀‐èdè nàìjíríà oníkálukú wọn náà ló fẹ́ sọ pé òun jàre tí nǹkan bá ṣe lójú pópó báyìí. èèyàn kan sọ pé tó bá ti ń wa mọ́tò lọ lẹ́kọ̀ọ́ báyìí ọwọ́ kan wàá fi mú stẹ́rẹ̀ ọwọ́ kejì wàá máa fi yàká ó ní ọwọ́ kan lèèyàn fi wa mọ́tò lẹ́kọ̀ọ́ ọwọ́ kan drive it ọwọ́ kejì wàá fi yàká. ẹ dáná ẹni bó fẹ́ búyàn gan ẹlòmíà bú ẹ lórí pópó ìnáwó lójú pópó ẹ ìyẹn ni àmọ́ ẹ̀tọ́ àbí ètò tó lè jẹ́ kí àwọn èèyàn ní ìfọkànbalẹ̀ àti ìgboyà pé à jẹ́ ń gbé ọ̀kadà tí mò ń gún ilẹ̀ o àbí kẹ̀kẹ́ márúwá tí jẹ́ ń gbé ilẹ̀ kí n lọ gba ètìjọba gbé kalẹ̀ nítorí ẹ mọ àwọn èèyàn wa ọ̀nàbà náà ṣe máa lu jìbìtì náà náà máa wá tán bá débẹ̀ àti onílé ní sọ́wọ́ àlejò náà ó dì sẹ́rù náà ni a fẹ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ẹ̀ torí ká ṣàlàyé ni tẹ́ ẹ bá ta tẹ́ ẹ bá ta ẹ gbọ́dọ̀ tọ́ ni torí tẹ́ ẹ bá tọ́ ó máa dẹrun nídìí ẹ jẹ́ ká gbìyànjú láti ṣàlàyé fáráàlú pé àbọ̀ tó fẹ́ wá gbà ìdánilójú wo job security wo ni wọ́n ní ààbò wo náà ní lórí iṣẹ́ tí wọ́n ń ṣe torí lóòrèkóòrè àgbẹ̀ pé wọ́n ń dá àwọn òṣìṣẹ́ ti bí gẹ́gẹ́ bí tá a rí kàtà gbọ́ tá a sọ lórí ètò ìgbà kan rí ẹ lára àǹfààní tó máa jẹ tó máa jẹ tó máa jẹ tó máa jẹ fún gbogbo wa fún àtàwọn àtijọba òní pé ìjọba ṣèlérí pé ìfọ̀kànbalẹ̀ máa wà ń bẹ̀ àti sọ́gbà níta bá wọ mọ́tò pé ìfọ̀kànbalẹ̀ wà ń bẹ̀ pé ààbò tó tó péye ó tún wà ń bẹ̀ ààbò tó péye lọ́wọ́ awakọ̀ tó máa wà wá àwọn àna mọ́tò yìí kì í ṣe ibi táwọn ọ̀kadà ń ná ibẹ̀ náà máa máa ná àwọn ìloro kéékèèké agbègbè náà máa máa wọ̀ tán máa ti máa ṣiṣẹ́ ṣùgbọ́n tí wọ́n bá ń wọ agbègbè kéékèèké ṣé a ti fẹ́ ojú ọ̀nà sí i torí ibi tọ́kadà máa tọrùn bọ̀ tó máa yọ jáde àti kò lè tọ́ ó lè má lè tọrùn bọ̀ ah. ìyẹn bẹ́ẹ̀ ẹ wọ́n ní pé owó ẹ̀ ò ní gani lára àfọ́tébù ni ó wà àfọ́tébù pé kò ní gani lára ẹ tẹ́ ẹ̀ bá gbàgbé a ti béèrè àyè gbìyànjú o láti béèrè lọ́wọ́ pé ó ṣe dógún pé kákọ́ ra káàdì kárawó sínú káàdì ní ibùdókọ̀ kan náà yìí náà ni tọ́wọ́ pọ́n fẹ́ máa lo káàdì kákúfẹ̀ kan lọ́ máa lóòdù ẹ̀ nígbà tá à ń lóòdù lórí sórí fóònù online ká máa lòdù sórí ẹ̀ bẹ́ẹ̀ káàdì wa máa fi wọ mọ́tò torí ńgbà tẹ́ tún lọ gbé káàdì kalẹ̀ àkọ́ra káàdì àyẹ̀ṣẹ̀ tún wá ra ara rọrùn tẹ́lẹ̀ bá dé lórí bọ́ọ̀sì ìjọba tako kalẹ̀ òun náà ní o bàtà kọ́kọ́ dé tàbá ti dé. ìrọ̀rùn náà ni ìrọ̀rùn náà ni bó ṣe jẹ́ ìrọ̀rùn náà bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ ìrọ̀rùn náà ni wọ́n tún ṣe fẹ́ fi wá owó sí àpò ìjọba because káàdì tí wọ́n ní kára yẹn mm. ó bí àpò four hundred naira ni wọ́n ta káàdì yẹn mm. so wọ́n tún fi yẹn náà tún kó owó. jọ jọ́nà mi mm, lọ́nà mi èèyàn kan náà dẹ̀gbẹ́ kọ́ńtrátì káàdì yẹn fún ìyẹn náà tún pèsè iṣẹ́ fẹ́ lò mí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n bó ṣe wù kórè tó náà ẹ̀yin agbófinró tó ní pé kẹ́ máa mú àwọn bá ti ṣẹ̀ tí wọ́n bá ṣe ojúṣe wọn lójú pópó ìyá àwọn ọlọ́kadà àti oníkẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta napep ipe kẹ́ mú wọn ṣùgbọ́n tó bá ní kẹ́ mú wọn ní kẹ́ mú wọn sápò yín wọ́n ní kẹ́ mú wọn kẹ́ ṣe ojúṣe fún wọn ní kẹ́ ojúṣe fún wọn. Ah. lórí ètò Káṣẹ́ Àlàyé tọjọ́ Friday lẹ́ni ẹ wo ìgbádùn yẹn ti ń kọ́ kàn síbi láwọn ẹ̀kọ́ má jẹ́ pé ọ̀rọ̀ ti COVID-19 no eh, restriction no gathering ni ẹ wò ó yẹ kí ah. a ti ní ìpinnu tẹ́lẹ̀ orí yẹ ká kalẹ̀ sí báyìí ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ fàdàgbárọ̀ sí ilé ẹ darapọ̀ wá dúpẹ́ pọ̀ ọ̀rọ̀ gbogbo ẹ̀yin tí ẹ wò wá tẹ darapọ̀ mọ́ wa lórí ètò lẹ́nìí àtàwọn òṣìṣẹ́ ti ń ṣe látẹ̀yìnwá àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn fún ìfẹ́tẹ́ni sí iléeṣẹ́ Kaftan TV yorùbá ẹ ṣé púpọ̀ ìfẹ́tẹ́ni sí wa náà ni ojú tẹ́ fi wò wá kò ní fọ́ etí tẹ́ fi gbọ́ wá kò ní di ẹ̀yin la máa máa bá àwa náà lè máa máa rí pẹ̀lú àṣẹ Elédùmarè eré àtayọ̀ tá a fi ra lónìí tá a fi kíra pé bárkà Jímọ̀ bẹ́ẹ̀ náà la tó fi kíra pé á kú ìpalẹ̀mọ́ ajé ní ọjọ́ ajé ẹ darapọ̀ mọ́ wa lórí gbogbo ẹ̀rọ alátagbà pátápátá pẹ̀lú àṣẹ Ọlọ́run Elédùmarè èmi àti fowó touch mi àjọfẹ́dẹ́rẹ́ owó posh fowó posh <laughs> fowó touch ẹ <laughs> Adéjọkẹ́ ẹ àjọfẹ́ kẹsẹ̀ débì kan títọ́jú ajé ó dìgbà kan náà. ó dàbọ̀. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.